يوم غدير خم أذكركم الله في أهل بيتي أذكركم الله في أهل بيتي وقال أيضا للعباس عمه وقد شكا إليه أن بعض قريش يجفو بني هاشم فقال والذي نفسي بيده لا يؤمنون حتى يحبوكم لله ولقرابتي وقال إن الله اصطفى بني إسماعيل واصطفى من بني إسماعيل كنانة واصطفى من كنانة قريشا واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم ويتولون أزواج رسول الله صلى الله عليه وسلم أمهات المؤمنين ويقرون بأنهن أزواجه في الآخرة خصوصا خديجة, خديجة أم أكثر أولاده وأول من آمن به وعارضه على أمره فكان لها منه المنزلة العالية والصديقة بنت الصديق التي قال فيها النبي صلى الله عليه وسلم فضل عائشة على النساء كفضل الصليب على سائر الطعام هذا كفو لهم تروا لكم كاتب كفو نجوى محمد صلى الله تعالى عليه وسلم إن أجيوك أهل السنة ونعيبي يحبون أهل بيت رسول الله جو صلى الله عليه وسلم أهل السنة سنين في وسائل محمد ìnífì àwọn sàábì ànágbà muhammad àwọn ahàlù sunna nífẹ̀ẹ́ ó gbé wọn kú nínú ọjọ́ ṣíà àwọn ṣíà ti yẹ pé àwọn tí wọn a máa fi ìkórìíra àwọn sàábì ànágbà muhammad ṣẹ̀sìn àwọn ahàlù sunna ìṣẹ́bẹ̀ wọn nífẹ̀ẹ́ àwọn sàábì ànágbà muhammad ìtàwọn ṣíà wa gbójú lé tó fi láwọn fẹ́ máa nífẹ̀ẹ́ táwọn fẹ́ máa kórìíra àwọn sàábì ànábì wọn láwọn fẹ́ nífẹ̀ẹ́ àwọn aráalé ànábì àwọn anígbàgbọ́ pé ìfẹ́ ará ilé ànábì àti ìfẹ́ àwọn sàábì gbọ́dọ̀ papọ̀ sọ́kàn àwọn láfi já àwọn sàábì kó mbẹ̀ àwọn àlùsúnà àwọn òní síbẹ̀ bí wọ́n ti nífẹ̀ẹ́ àwọn sàábì tí wọ́n gbé wọn sípò ńlá lọ́kàn náà ni yuhibbuna ahla bayti rasulillah wọ́n nífẹ̀ẹ́ àwọn ará ilé ànábì Muhammad bẹ́ẹ̀ sì ni àgbà àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn ará ilé ànábì Muhammad àwọn ìyàwó wọn tó gbogbo oníkálukú náà kò sẹ́ni tí àkọ́kọ́ múlẹ̀ ní àkọ́kọ́ tá a bá ti yọ òun kó ń bẹ̀ àfọ̀n gangan tá ti yọ kó ń bẹ̀ àwọn ìyàwó náà ni ó kù ní ara ilé àwọn náà ni wọ́n mú lé àwọn náà lára ilé bó tilẹ̀ kí nínú àwọn àkídà ṣíyà táwọn ní àwọn ará ilé ànábì nìkan làwọn fẹ́ máa nífẹ̀ẹ́ wọ́n ti yà wọn tàbí kọ́ yà wọn ìyàwó ọkùnbẹ̀ o àwọn ṣíyàwó fi àwọn ìyàwó ànábì sínú definition ará ilé ànábì tí wọ́n hẹ́ẹ̀tì àwọn ìyàwó náà máa wọn tàbí ni gbọ́lọ́wọ́ bá lékè ọlá bí násìtì Qur'an lọ́wọ́ bá ti kó yíwa báwọn ìyàwó ànábì ará ilé ànábì nínú al láti yá ànábì yìí لأزواجك إن كنتن تردن الحياة الدنيا وزينتها فتعالين ومتعكن ثم صرحكن سراحا جميلا لو أنبع يا النبي صلى الله عليه وسلم ولو أصدقك وقمن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وقمنا الصلاة وآتينا الزكاة وآتينا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ọba ń bá àwọn ìyàwó anábí sọ̀rọ̀ láwọn wá sí tó pọ̀ láwọn wá sí tó lé ọlọ́run wá sí wá sí náà débi pé wọ̀kọ́bùnà fi ìbò yóò ti kúnnà ìgbàlẹ̀ yìí jòkó ولا تبرجن ولا تبرجن تبرج الجاهلية الأولى ẹ má máa jáde àìlẹ́sìn lára bí tàwọn obìnrin àná وأقمنا الصلاة أما كم وآتينا الزكاة أنبا لو لو تو زكاة يا زكاة وأطيعنا الله ورسوله اتلالهم اتلال جسي الله قرأ فما جفعين لو أن إنما يريد الله ليذهب عنكم الرجس gbogbo tí ń jẹ́ dọ̀tí ìdọ̀tí làákàyè ìdọ̀tí àìníwà ìdọ̀tí àìlẹ́sìn ọlọ́run fẹ́ gbé kó nú sàkánì tìyín ahlal ìyẹn lọ lẹ́nu ní Muhammad sallallahu alaihi wasallam òyì tán ṣẹ́rù kún tafsira kọ́lọ̀ ń kún wá lè kó kó lè fàyè mà sukùránì fi rìn rẹ̀ pé ìyàwó anábà Muhammad gbogbo àwọn ìyàwó anábì yẹn yẹn ara àrùn gángan náà wà nọ́mbà wán nínú ara ilé anábà Muhammad sallallahu alaihi wasallam tí àwọn ahàlù súnà wà láwọn nífẹ̀ẹ́ ara ilé anábì Muhammad sallallahu alaihi wasallam àwọn ìyàwó ní mọ̀bẹ̀lẹ̀ fún wa bákan náà nínú àgbọ́yé tí ahàlù súnà tí wọ́n ní fún ayọ̀lẹ́ anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam oní mahabbatu aliyin wa fatimata wal hassan wal hussein alùsùnà gbọ́dọ̀ kóyìra afáwà àgbà aliyu ibn abi talib alùsùnà gbọ́dọ̀ kóyìra afáwà ńlá ìyàwó afáwà aliyu ibn abi àti olólùfẹ́ anábọ̀ Muhammad fatima anábì nífẹ̀ẹ́ fatima débi pé tánàbì bá ń fẹ́ lọ́wọ́ tí fatima bá yọjú sábà yọ ọlọ́wọ́ kan náà tó sì fálùkọ́ rẹ̀ wọn lọ pàdé rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ débi ká nábì ní gbogbo tí bá ti ń dùn ní o máa dùn mọ́ mi gbogbo tí bá ti ń bà á nínú jẹ́ ní o máa náà nínú jẹ́ tí bá ti ń dùn ní o máa mí nù tó ahàlùsùn náà nù definition ara lídá fún ara rẹ̀ ànágbà Muhammad oni ìnífẹ̀ẹ́ báwo ali ibn abi talib radiyallahu ta'ala anhu ara rẹ̀ ló jẹ́ nítorí pé mọ̀lẹ́bí ànábì ni wọ́n wọ́n tún wá jẹ́ àná ànábì wọ́n tó wá níbi Fatima radiyallahu ta'ala anha tó wọ́n máa nábi Muhammad sọ́lẹ́mù wọ́n ti níbi àwọn ọmọ yòókù náà wọ́n tó wá níbi al-Hasan wọ́n tó wá níbi al tó yí pé ń jọ afáwọ̀ Ali ń bẹ pẹ̀lú ànábì Fatima náà ń bẹ pẹ̀lú ànábì al-Hasan ń dá sọ́bù wọn papọ̀ mọ́gà wọn láwọn ará wọ́n nífẹ̀ẹ́ àwọn ará alẹ́ anábì muhammad yuhibbuna ahla bayti rasulillah wọ́n nífẹ̀ẹ́ àwọn ará alẹ́ anábì muhammad sallallahu alaihi wasallam wa yatawallawnahum wọ́n sì gbà pé ọ̀rẹ́ àwọn ni ìgbèrò rí afáwọ̀ ali afáwọ̀ fatima afáwọ̀ alhassan afáwọ̀ alhussein fáwọn ìyàwó aisha ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láà gbọ́dọ̀ rí wọn lọ́tàwà yatawallawnahum ahàlù súnà ibi àwọn ọ̀rẹ́ ẹ̀mí làwọn ilé ìgbò nífẹ̀ẹ́ wọn ويحفظون فيهم وصية رسول الله صلى الله عليه وسلم àwọn alùsùnà ó máa sọ àsọọ́lẹ̀ tá nàbí sọọ́lẹ̀ fún wọn nípa àwọn aráàlú wọn ò ní sí ìlò wípé kọ́ọ̀lẹ̀ yọmọ gọ̀dí rí fún mi ìjọ anabi mẹ adigun ọwọ maka àwọn awọ aládùúgbò kan pẹ̀lú gàdé lọ kọ anabi wa kó àwọn fámìlì wọn dáadáa kọlẹ kan wọn kó wọn jọ ẹnna wọn ti bẹnbẹ njọna lọhùn fáwọn ali bẹnbẹ fáwọn fatima bẹnbẹ fáwọn alasanu bẹnbẹ alùsẹnu bẹnbẹ anabi wa kó wọn jọ anabi tí wọn tún asọọlẹ sọọlẹ fi ọsẹ kéèkó kó mọ fi ahàlì bẹyìí ti ń fọlọ́wọn bá wọn ilé tiẹ̀ mẹ́gbàgbé ẹ̀tọ́ àwọn ará ilé mi inú mi ò ní dùn kí mi máa jíṣẹ́ ọlọ́run fún yín kí wọ́n wá bẹnu ẹ̀tẹ́ báwọn ará ilé mi òzàkínú kúmọ̀ lọ́wọ́ fi ahli bayti anábì nílẹ̀ kan sí ń fọlọ́wọ́n ọba bẹ̀yìn ẹ má ṣe ṣekúṣe ẹ má sọ̀sọkúsọ nípa àwọn ará ilé mi ṣòro yìí tí ó ṣẹlẹ̀ wọ́n wá ti kàn fàbí kò wá ní gangan ó ti kọ́ sàlàyé àwọn èèyàn ará ilé ànábì àkọ́ fún wa níjẹ́ àwọn ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wasallam tún tára bí sọ ń bí kọ́ sí ahli bayti ó kó gbogbo ẹni tí definition ìjára ilé ànábì bá jẹ́ bẹ́ẹ̀ tó bá kó pọ̀ wọlé وقال أيضا للعباس إنه هو الصالح نبي محمد صلى الله عليه وسلم كان أهل السنة منصور ولا الصالح النبي صلى الله ابن عبد المطلب tó jẹ́ ọ̀nkù fọ́nàbà Muhammad sallallahu alaihi wasallam títí jẹ́ ní kejì nínú àwọn ọ̀nkù ànábì tí ó gba islam yẹ́bà sí máa wí ọ̀nkù mẹ́rin ló gba ànábì lògbà nígbà islam dé ọ̀nkù mẹ́rin nínú àwọn ọ̀nkù ànábì ní islam bá wọn ordinarily ọ̀nkù mọ́kànlá ànábì ní tí wọ́n sì ní àǹtí ẹ̀yọ̀ kan tí ń jẹ́ kí bàbá bàbá wọn Abdul ọmọ ọkùnrin sonu gba àwọn ọkùnrin táwọn wá ń sọ mẹ́rin péré òní wọ́n ń bẹ láyé nígbà tí sùlámù dé inú mẹ́rin méjì gba sùlámù inú méjì tó gba sùlámù ní alábáṣù àti Hamza àwọn méjì gan gba sùlámù wọ́n sì dúró ti anábà Muhammad sọ̀tọ́lẹ́m wọ́n fi nǹkan wọ́n fi defend Islam àwọn méjì gba sùlámù inú àwọn tí ó gba sùlámù ní Abu Talibi kò gba sùlámù bẹ́ẹ̀ ni Abu Lahabi gba sùlámù nábi wá bá al-Abbas jọ ọjọ́ kan bá sọ̀rọ̀ pé pé àwọn kan náà wọn sàábé tí wọ́n jẹ́ bí contemporary fún al wọ́n jẹ́ kí bí ẹgbẹ́ náà ni wọ́n bẹ́ẹ̀ sì ni kìtà máa ń bẹ náà ni wọn ò fẹ́ máa pọ́n al-Abbas lé bá ti ń pọ́n nábì lé títà nábì máa máa pẹ́ nìkan jọ kẹ́kẹ́ wà àmọ́ àlẹ́mtà ẹ̀gbọ́n bàbá yàn bàbá yàn náà ló jẹ́ ni nígbà tó bá tó wá ń sáyè lẹ́kọ̀ọ́ sí Abbas bàbá mi lọ ń bùn nábì wà fọ́ sáré sọ́mù kan náà sàbẹ̀ tó tún wá sọ̀rọ̀ níjọba pé kan náà àwọn sàbẹ̀ tó wá wùwà tí ò dáa tó jẹ́ bí àwọn akẹgbẹ́ afáwọ̀ Abbas ó wà tí ebi àwọn ṣe bí ìwà rífẹ́ sí afáwọ̀ Abbas al wà lọ bá nàgbà Muhammad sallallahu alaihi ilé yìí wọ́n lọ wo gọ́fà nábì ànàbá àbẹ̀ Quraishi yajifu Bani Hashim pé anábì àwọn apá kan náà àwọn Quraishi lẹ́jẹ́ mùsùlùmí náà níwọ̀n o bàbá ń sọ̀rọ̀ Banu Hashim ti ń jẹ́ mọ̀lẹ́bí bàbá wa bí Hashim ni bàbá tó bí Abdul Muttalib Muhammad ibn Abdullah wọ́n láti fi bàbá kẹrin wọn pè wọn ọwọ́ bàbá kẹta wọn wọ́n wà lábáṣù wà lọ ogun jọ́fà níbi wọ́n sí wà nípa èèyàn rẹ̀ yìí o wọ́n ń sàárí fi Banu Hashim tí mi náà wà náà tí wọ́n náà wà náà wọn anábì wá bọ́ síta wọ́n sì kútùbà láyé àwọn sàábì anábì ni wọ́n lẹ́rìí iná sí ibi yẹ́dì mú fọ́ lọ́wọ́ ọba àlekè wọ́n látẹ́mí Muhammad bẹ̀rẹ̀ rẹ̀ bọ́ra lẹ́yìn òmìnira gbogbo àwọn tó sọ àti gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí kọ́dà bí ò bá mọ àwọn Banu Hashim ìmánì wọn ò ní pé o ẹ̀tẹ̀ yòṣèpù òkò àfitábá nífẹ̀ẹ́ yìí tí ó fi wá nífẹ̀ẹ́ yìí kìí ṣe gbogbo bàánú wáṣìmù láà nífẹ̀ẹ́ inú bàánú wáṣìmù náà ni àbútọ́ níbi wà á ní nífẹ̀ẹ́ rẹ̀ tí ó kéfèé rí a kà máa nífẹ̀ẹ́ àwọn tẹ́kọ́ ṣe sáà nábì dáadáa ni inú bàánú wáṣìmù ni àbúlà àbí wà á ní nífẹ̀ẹ́ kódà á gbọdọ̀ kó ìhà tiẹ̀ ni tí ó kéfèé rí ni fáńtì tọ́lọ̀ mọ̀túmọ̀ dáadáa nábì àwọn mùsùlùmí tí ó máa bá yín lò á gbọ́dọ̀ nífẹ̀ẹ́ yín bí wọ́n lé nífẹ̀ẹ́ gbogbo mùsùlùmí yòókù náà bẹ́mi náà ṣe nífẹ̀ẹ́ yín níṣe kẹjẹ́ mùsùlùmí lẹ́yìn náà nífẹ̀ẹ́ mi náà ni wọ́n gbọ́dọ̀ nífẹ̀ẹ́ bà ní wọ́n mi náà mùsùlùmí ni wọ́n náà ẹni ọlọ́run ni wọ́n gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn di láà nítorí pé ọlọ́run pa wọ́n pọ̀ ìṣètò ọlọ́run pa wọ́n pọ̀ ìgbàfọ́ ọlọ́run pa wọ́n pọ̀ ṣùgbọ́n gbogbo bà ìtàfin nífẹ̀ẹ́ ara wa islam parapọ̀ máa bá ní wọ́n á ṣe tí wọ́n yẹ́ mọ̀lẹ́bẹ̀ nígbà wọn tó ipẹ́ sin ọlọ́run parapọ̀ tí yẹn tí bá ń jẹ́ mùsùlùmí ni wọn wà lè kọ̀rọ̀ ọba jì ya n'abi. èèyàn lè sẹ́lọ̀ bí wọ́n bá nífẹ̀ẹ́ wọn èèyàn lè rí ọlọ́run jẹ́ tó wà níbi nílá yu'minuna ìmáàni yẹn nìkan kan ò lè gbé o ẹ̀tẹ̀ yòókì búkú àbídámá pé títí nífẹ̀ẹ́ wọn ara ilẹ̀ Muhammad ẹ̀sìn tí gbogbo mùsùlùmí ò gbọdọ̀ fi ṣeré lẹ́bìí pé ní aláìpẹ́ yìí ní ilẹ̀ kánò ìjọba kánò pàṣẹ kan lọ gbẹ́ nìkan kan lọ tì má dé Abdul-Jabbar nìkan bá dà ní tí wọ́n fi ti sí lọ́dọ̀ ní ẹ̀sùn ni pé wọ́n ní báwọn kan ṣe ń ṣe ládùúgbò wa nílé èkó ń bí wọn tó máa bọ́ àwọn sàábà nábì ṣe wọ́n wọn tó máa yẹnu sáwọn ìyàwó ànábì wọn wọn náà ń ṣe ní kí ni gbogbo àwọn àmàkábà kan bẹ lẹ́kọ̀ọ́ gbogbo sọ ọmọdọ́nà báyìí tó máa ń ṣẹlẹ̀ pé àwọn sàbí ànábì ni máa ń bú gbogbo sọ ẹ̀rọ àgbà wọn ti ní mọ̀sù ẹni yẹn náà wọ́n bẹ́ẹ̀ kí ni ń ṣe bẹ́ẹ̀ ní kánò àwọn sì gba rádàràdàbà wọn kódà àwọn tá lọ lẹ́jẹ́ ń sùn àwọn súnbí ẹgbẹ́ ẹ̀ tẹ́wé àwọn olè máa bẹ nílùú kan tí wọ́n tún máa wá bẹnu wọn ẹ̀tẹ́ bá wọn sàbí ànábì kódà nínú kánò tàná bóyá jẹ́ súnfí tó yọ tí wọ́n fẹ́ mú sáfífákí tí wọ́n mú onye olè máa bẹ nílùú pẹ̀lú ẹni tí ó máa fẹ́nu ẹ̀tẹ́ báwọn sáré àdàgbà Muhammad eléyìí kọ́ ìpele ìsìláàmù yẹn ni tẹ́wọ́ wa ń bẹ́ẹ̀ mẹ́kẹ́kẹ́ ní Aisha kò gbádùn ọba tó kò gbádùn lójú tiẹ̀ náà tọ́sí yẹn wọ́n padà bọ́ ànábì náà so eléyìí kọ́ àgbọ̀dọ̀ rí àwọn sáré ànábì sí tí ó ṣe ìpìlẹ̀ nù wa wọ́kọ́lẹ̀ náà na kò anábìrin inna Allah astafa bani Ismail láàrin gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́ bá ẹlẹ́kẹ́ ọládá àwọn àrọ́mọdọ́mọ Ismail ọlọ́run fún wọn lọ́lá kódà wọ́n lọ́lá ju bani Ismail lọ torí inú bani Ismail anábì ti jáde ìsì ní kí bani Ismail produce anábì wa Muhammad sọ̀rọ̀sọ́lá àmì kí wọ́n lọ́lá ju bani Ismail lọ tó ti pé Ismail àti àwọn bani Ismail ṣe pé Israel ńkọ́ ẹ̀gbọ́n tó bí ẹni tó bí Ismail ńkọ́ tó bí Israel ńkọ́ ó jẹ́ ẹ̀gbọ́n fún Ismail anábì wa ní ọlọ́run ọba àlekè ọlá pọ́n bànú Ismail àlè ó yẹ ó ṣiṣẹ́ wọn lẹ́sà wọ́sítọ́fà mẹ́mbà ní Ismail kìnàna kìnàna àmọ́ mọ́dẹ́kẹ́kà ọlọ́run tún wá sọ náà lọ́lá kí gbogbo ọmọ tí Ismail bí kìnàna ọlọ́run ọba tún ní kó ní ìjì kìnàna ní bàbá bàbá ànábì ẹlẹ́kẹrìnlá ìbáǹkà rẹ̀ tẹ́báǹkà ẹ̀ka dẹ́bùn kìnnà tẹ́bùn mọ̀dúríkà ọlọ́run ọba àdékẹ́ ọlá tún gbé kìnnà káwọn mọ àbọ́mọdọ́mọ tiẹ̀ tún lọ́lá láàrin àwọn yòókù anábì ni wọ́n sọ̀fà mí kìnnà tẹ́ kùrọ̀ṣà kùrọ̀ṣ tí ń jẹ́ malik ibn fisir ó kọ kùrọ̀ṣ ní malik ibn fisir ó tún sàwọn náà lẹ́sà kí gbogbo àwọn àbọ́mọdọ́mọ rẹ̀ náà yẹn àwọn yòókù lọ torí ọlọ́run fẹ́ kí tí ó máa tara wọn jáde kó jáwọn ẹ̀ṣà ni nábi tí wọ́n wá rẹ̀ yányá nábi ni wọ́n sọ̀fá min Qurayshin Bani Hashim Banu Hashimi Hashimi ni bàbá bàbá nábi kẹta àwọn ọmọ tí Hashimi náà bí ọlọ́run gbé ẹ̀ṣà fún wọn lórí àwọn àwọn àwọn ọmọdọ́mọ ẹ̀dá yòókù ọlọ́run adájúwá ní wọ́n sọ̀fá ní min Bani Hashim inú Banu Hashim náà tí wọ́n tún wá yọ èmi náà tí wọ́n pe láàrin gbogbo ẹbí tí ń bẹ lórílẹ̀ ayé Banu Hashim lọ̀gá ó làgbà láti gbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn especially ẹni tí bá ń ṣùgbọ́n àmọ́ wọn bákan náà bá wá nífẹ̀ẹ́ àwọn ará alẹ́gbà Muhammad most especially ahlu sunnah wa yatawallawna azwaja rasulillah sallallahu alaihi wasallam ahlu sunnah ó tún wá nífẹ̀ẹ́ àwọn ìyàwó ànábì ìyàwó ni wọ́n á fi ìfẹ́ tó special lọ́kàn wa àwọn ummahatil mu'minin àwọn nìyá àwọn mùmìnì ìyá ní gbogbo ìyàwó ànábì jẹ́ fún wa inú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ lókè Àìṣà wá sọ pé kí ẹjá gbìyànjú pé àwọn ìyàwó làwọn nìyí tábà tí ẹ̀kùn wọn báwọn náà á tò wọn ní pípé tàbàdúrà tẹ̀lé tí ó lè túmọ̀ pé àkàn ẹgbẹ́ ara wọn ọlọ́run ló sọ wọ́n di ìyàwó ìyàwó wàzúwájú hó máa hàtùkù ọlọ́ni النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم wọ́n anábì ni òun ló lẹ́tọ̀ lórí gbogbo mùsùlùmí ju tíyàn kan ní lórí ara ẹ̀ lọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn àyàwó ànábì ìyá náà jẹ́ fún wa láàfin gbọ́dọ̀ rẹ̀ nìkan tí ó lóun fẹ́ fẹ́ yàwó ànábì kan lẹ́yìn tí wọ́n sáyé mà ummahatul mu'minin gbogbo wọn yáyá ìyá náà jẹ́ fún gbogbo mùmìnì wọ́n yóò kẹ́mi wọ́n nàbì annahunna azwaju bofin akhira láàrù súnà tún nígbàgbọ́ kí gbogbo àwọn ìyàwó ànábì yányá wọ́n yìí jẹ́yàwó fún ànábì láyé náà ni wọ́n jẹ́yàwó fún ànábì alìkìyàmù mọ́kànlá náà sì ni wọ́n ìyàwó ànábì tá ń sọ yìí tá ní àwọn ní ìyá mùmí ní mọ́kànlá ni àwọn míì ń bẹ tá bí ma fún ànábì wọ́n yìí sí ìyàwó fún ànábì báwọn táwọn tó tán kún àwọn ìyá mùmí ní yìí mọ́kànlá ni wọ́n méjì ni wọ́n kú lójú ànábì sọ́dà ká ànábì tó kú àwọn méjì sì kọ́kọ́ ṣáájú wọn kú afáàní khadijatun wa zainabun humallata min qabli khayril mursalina matata khadija bintu khuwailid radiyallahu ta'ala anha àwọn wọ́n ti kú kan nabi tó kú ẹlẹ́ kejì tó tún kú kan nabi tó kú náà àwọn ìyàwó

lẹ́yìn tá nàbí ikú gani wọ́n kú afẹ́ni tó fi rọ̀sọ́rọ̀ lọ́yìn àǹtísì níṣìwàtí ní ilé hìnà tó ọ̀zẹ̀lmátìrùmátì wà tó ń sábù fún Aisha tún àkọ́kọ́ ni Aisha ó ń bẹnu àwọn tí tí wọ́n kú lẹ́yìn ànábì Maimuna tún ẹlẹ́ẹ̀kejì wa wa Hafsa tún ẹlẹ́ẹ̀kẹrin katiluhunna Hindun wa Zainabu Hindu ẹlẹ́ẹ̀karùn-ún Zainabu bint Jahsh lẹ́lẹ́ẹ̀kẹfà lẹ́yìn ìgbà yẹn kọ́ ó wá kú sọfíyà lẹ́yìn náà kọ́ ó kú rọ́múlà lẹ́yìn náà kọ́ ó kú sáúdà àwọn mẹ́sẹ̀sán yìí anábì ìṣúwọ́n lè sáré kú so ìwà nífẹ̀ẹ́ gbogbo yányá ìgbàgbẹ́ ni eré ni wọ́n àwọn ìyàwó ànábì ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n kódà ànábì tún ní opportunity pé wọ́n tún máa jẹ́ ìyàwó fún anábì kìyàmà wọ́n á lọ sọ́dọ̀ sí nígbàgbọ́ nìyẹn ṣùgbọ́n tó ń jọ́ sọ wá pọ̀ tó ń rán kọ́ khususan Khadija a tún wá gbé ọlá fún yàwó Khadija umu aksari awladihi afẹ́ ilé sọpọ̀ nìkan náà ni yọ ọmọ annabi ṣùgbọ́n ọlá pẹ́lúmí tó bí ọmọ ẹyọ kafa annabi lábílá wọn náà ni ìyá ọ̀pọ̀lọpọ̀ ọmọ annabi mẹ́fà nínú ọmọ annabi yẹ̀rọ Khadija ló bí fún wọn wà ó wọ́n lẹ́mọ̀ máa ń àmàna bí nígbàjá nàbí gbé sùlámù dìkù sẹ́nì kẹjọ sáájú àkàdíyà gbà sùlámù kódà fún bàbá kìsì dìkù lẹ́yìn kọ̀díyà gbà sùlámù hussein tó sáájú àyàwó kọ̀díyà gbà fún ànábì òun là ọkọ̀ mùsùlùmí tó obìnrin ni wọ́n báwọn là kọ́kọ́ obìnrin là ọkọ̀ mùsùlùmí wọ́n á dọ̀gbà hù wọ́n dúró dà nàbì wọ́n fi ń tán ní lówó nílà káyì wọ́n sì nílà káyì wọ́n fi ṣe ìdẹ pẹ̀lú àdàmọ̀sálẹ́mù wọ̀kánà láha mínú ìmánilẹ́tìlá àlíyà àdìjá ó nípò kan lọ́kà nábi tẹ́nì kankan wọlé ìbámu kọ́dà bá ṣùgbọ́n tó kú gan nábi ò ní ṣe kẹ́nẹ́ kan lé wọn ní dáná kan wọn ní pa ẹran kan wọn tún ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ sọ̀díjà fámìlì kẹ́ lọ́ba ń gbé fún wọn. ọ̀rẹ́ ìjọ kíjà wọn àìṣà ọdẹ ọlọ́tọ̀ ara àná tí wọ́n fẹ́ máa jó sábàbí àwọn ìyàwó Khadija jọlọ tààlà àná bákan náà àwọn táàlù sọ́nà tọ́gbọ̀rọ̀ tó fún ní social uh, love pé ìyàwó ànábì ọlọ́run ni ìyá wa ni wọ́n agbọ́dọ̀ nífẹ̀ẹ́ wọn agbọ́dọ̀ máa rú dáadáa sí wọn agbọ́dọ̀ sọ tí ò dá sí wọn ní as-Siddiq ìyàwó olódodo tí ní ìyàwó Aisha uh, bint as-Siddiq ọmọ uh, bàbá wa wọ́n sọ fún akálẹ̀ bá àmọ́kù táwà anábì ní kọ́kàmù lẹ́mínà rìjáde kẹfìrò àwọn ọkùnrin tán pé láyé pọ̀ àwọn kàwọn anábì ọlọ́wọ́ wà lùkẹ́dà àwọn ọkùnrin tí wọ́n pé pé wọ́n bá ní 100% ọkùnrin wọ́n pọ̀ láwọn ọkùnrin tí wọ́n pé wọ́n lámù láwọn obìnrin tó pé pé àwọn ilé hundred percent obìnrin ní iṣẹ́ gbọ́dọ̀ ní wọ́n ṣe role model mẹ́rin ni wọ́n lẹ́bi ká Asiya bíntu wo yẹ̀wò Fir'aun lẹ́bi ká Mariam bíntu Imran lẹ́bi ká Khadija bíntu Khuwailid lẹ́bi ká Fatima bíntu Muhammad àwọn mẹ́rin ni ànábì ni wọ́n pè bọ́sẹ̀ wọ́n pé tó ànábì ni wọ́n fadlu Aisha ala sa'iri nisa ka fadli as-sarid ala sa'iri at-ta'am ẹ̀ kí àdàpọ̀ àìṣà yóò ti ẹ̀ tún háì díẹ̀ ni wọ́n ní ká wọ ọlọ́tí mi fún àìṣà ọ̀dí ọlọ́tọ̀ àlà àná lórí àwọn obìnrin ayé yòókù ọ̀dọ̀ ẹ̀rẹ́ bí ọlọ́tí mi fẹ́ fún sọ̀rí ìdòlì kò sóúnjẹ kan nú sàkọ́fà lágbáwá inú ọ̀làjú lágbáwá àtàná tó dáa níbi jẹ tá a máa fi pọ́n ẹni tá a fẹ́ lé jù ju sọ̀rí ìdò lọ bẹ́ẹ̀ ni sọ̀rí ìdò ju búrẹ́dì dà ìránṣẹ́ lọ́dún búrẹ́dì ló wà kẹ́ ìránṣẹ́ mẹ́ ó ń lọ tí wọ́n ní oúnjẹ tó gbàgbà jù ń gbà wọn ọ̀nà bíbí sẹ́yà kéde pé dábàá gbé oúnjẹ ẹ̀mí sẹ́gbẹ̀ dábàá sẹ́yà kéde sílẹ̀ ẹni kéèyàn ká mọ ẹni kan nífẹ̀ẹ́ mú nǹkan méjì sẹ́yà kéde lọ ọ̀nàbìdé mú ọlá tí sẹ́yà kéde ní láàrin gbogbo oúnjẹ òun náà ló ń jẹ ọlá tí yàrá Àìṣà ní àwọn àbá lọ́wọ́ mo fi yàrá Àìṣà ló lọ́lá jù ní àbí Khadija àmì ní Khadija tuntun kọ̀díjà ìgbà ń kọ́ o kọ̀díjà ni bẹ́ẹ̀ wọ́n ká wo nígbà tí kọ̀díjà yóò súnmọ́ tí Àìṣà ń bẹ pẹ̀lú ànábi dí ìgbà tó ní pẹ̀lú àbẹ̀rẹ̀ súnmọ́ fún ìmọ̀ ànábi ká òun náà wò sẹ́ni tó tuntun yọ Àìṣà sọ àwọn ẹni yí àwọn ìyàwó ànábi ni wọn àwọn ará ilé ànábi ni wọn máwọn ọmọ wọn ni máwọn ìyàwó ọmọ wọn ni gbogbo àwọn eléyìí kọ́nú àwọn ìta gbọ́dọ̀ fífẹ́ tí ó tún gbé pẹ́lẹ́ díẹ̀ káàrí bá wọn lò nítorí pé ìníṣẹ́ ara dá nàgbà Muhammad ìmá ka àwọn kọ́ rẹ̀ wa inú àjẹ́ ọkà mùsùlùmí dìní abẹ́lẹ́wọ̀n bá àríkẹ́ ọlápàá kó ṣe níwọ̀n fún wa láti ní àjẹ́ ọkàn ìníṣẹ́ ara dá nàgbà Muhammad kó má fi tẹ̀m̀bẹ̀rẹ̀ kún sọ́kàn wa síkanú àwọn ara dá nàgbà Muhammad sallallahu alaihi wasallam